láti sọ̀kalẹ̀ lórí wọn àṣírí àti túkàwà tó wá bá ẹ̀sìn yìí ọlọ́run ò kẹ́ ìsìláàmù síbẹ̀ fún wa kò kẹ́ síbẹ̀ ó gbé fún wa lódi jí ni àwọn tó dẹ̀ ti ṣe sí ń bọ́ rẹ̀ fún wa rèé torí ẹni yẹn ní àkọlé ni wọ́n alábi sọ fún ní hadith al-qudsi wípé ọlọ́run sọ wípé man aada li waliya faqad azantuhu bil tó láwọn olókù tó ń fẹ́ bá ṣe ọ̀tá ẹni ọlọ́run sọ wípé òun dìpìlẹ̀ ẹwọ́ pẹ̀lú orúfẹ́yàn bẹ́ẹ̀ àṣí pé ìwọ̀nba ní káwà dààmú wọn wọ̀nba ní ká láàgùn ma tó bá ti ń bá ni àbí ọlọ́run gbogbo orúfẹ́ àyàn bí ọlọ́run jọ tètè jáwọ́ ò kọ́ tètè yí ọ̀rọ̀ wọn padà kí wọ́n tún bá kí wọ́n tètè tẹ́ndà apọ́lọ́jì wọn ìkwàtí aláfàbìl ẹmọ̀ yá mi a ní kájọ gbójúwò lónìí a rí pé nǹkan kan wà tó pàtàkì iná àwọn alámọ̀rí ẹ̀sìn wa yìí tó yá pípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀dárì ọ̀pọ̀lọpọ̀ àwọn iléekéwú àwọn rọ́kìs àti àwọn iléekéwú ńláńlá tó fi yàtọ̀ sí iléekéwú kéékèèké yàtọ̀ sí ìta ń kọ́ lábẹ́lé àtàwọn ìta ń kọ́ táwọn fùsúlù wà fún marhala ìdàdíyà sanawiya àrípọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè yìí pẹ́lá tó fi ka àwọn kòlíyà ní náà àwọn kòlíyà rúpa àwọn tó náà ti pọ̀ gan náà lórílẹ̀-èdè tí wọ́n ti ń ká àwọn Islam táwọn wọ́n ti ń gba diploma ẹ̀kọ́ yẹn kò yá lè kí wa abẹ́lé kéèkèé náà lẹ́wà ánà nǹkan mọ́ kí ó láàárọ̀ nǹkan mọ́ kí ó lásán nírọ̀lẹ́ kò yá wá lẹ́wù kódà hátàlì mọ́sáàjìlẹ̀ tó fi kàn wọn mọ́sáàjìlù bí tàbí kírùn tàbí ṣe àwọn halakọ́dì díẹ̀ díẹ̀ fáwọn èèyàn káàkiri kò yá

tí wọ́n fi rí ọ̀pọ̀lọpọ̀ wa tọ́pọ̀lọpọ̀ náà fi láǹfààní àti mọ̀ pé sọkúsọ lélẹ̀ ilé yóò bójú mu rádaràdá lélẹ̀ ilé yóò bẹ́sìn àwọn mùsùlùmí mu kò dáká gbọ́rọ̀ ilé lẹ́nu mùsùlùmí àwọn nǹkan yẹn òun náà ni àwọn afọ àwàtà náà kan ṣiṣẹ́ kalẹ̀ tí wọ́n fi rí àwọn àdúgbò yìí wọ́n fi rí àwọn ọmọ kéwù gbà náà kò yẹ kí ìlápolé kan sí nǹkan yẹn kò yẹ ká sáábà máa ṣàlábàpàdé ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn máa ọ̀nà fínníká sọ̀rọ̀ nípa masadiru talaqi inda ahli sunnati jama'a kí là ń talaqi bá a sọ̀rọ̀ nípa méjì nílẹ̀ lónìí ìyẹn náà dẹ̀ ni à ń pè méjèèjì yẹn ní masdarai talaqi kí ni ta àgbàlérò pẹ̀lú masdarai talaqi inda ahli sunnah wal jamaa èdè tí àwa tá a pèrà wa ní mùsùlùmí tá ń tẹ̀lé ọlọ́run ọba sọ wípé ká ṣe báyìí ká má ṣe báyìí ànábì náà sọ wípé ká ṣe báyìí àbò ní ká má ṣe báyìí sallallahu alaihi ìtumọ̀ ahli sunnah tó ń gbọ́n torí pé alùsùnà tó lè jama kìí ṣe pé bóyá sọsáìtì kan àbẹ́gbẹ́ kan àbákòríjọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n wá ní chairman àbí president àbí secretary àbí treasurer <laughs> ìtẹ́nipa àwọn tá a dára padà sí ìpìlẹ̀ bí ìsìláàmù wá ṣe ń ṣànbọ̀ láti ibi tó ti ń ṣànbọ̀ àwọn tá a takú síbẹ̀ táàjẹ́ kí ròrí gba ìpìlẹ̀ mọ́ wa lọ́wọ́ táàjẹ́ kí ọ̀làjú ayé kan gbà mọ́ wa lọ́wọ́ àwọn tá a dúró síbẹ̀ yẹn táwọn aláìmọ̀ kan kọ́ lè máa pè wá lọ́gọ̀ àwọn ilé ìgọ̀ gẹ́gẹ́ bó ṣe rọrùn fún wọn láti pe àwọn sọ̀hábà náà ní dẹ́dẹ̀ wúrẹ̀ tí wọ́n lè pe àwọn náà ní tó jù bẹ́ẹ̀ lọ torí pa dúró sójú ọ̀nà tọ́lọ̀ ọba fàfin tó jíṣẹ́ rẹ̀ sọ torí àwọn tànà láwọn onímọ̀ tànà yẹn kọlọ̀kọ́mọ́sàbà kẹwọn tí wọ́n gbé kalẹ̀ òun náà ní pébi tá a fi ń mú ẹ̀sìn wa sọ́ọ̀sì ń ta fi ṣe ẹ̀sìn afẹ́ kírun ni afẹ́ gbààwẹ̀ ni afẹ́ ṣe ń tó ní ṣe pẹ̀lú ìbàdáàdì fẹ́yẹ zaka fẹ́lẹ̀ sáhájì ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tún fi wọ́n mọ̀àmàláàtì náà kátàkárà ní àtàwọn nǹkan ní náà tó kó sín mọ̀àmàláàtì àti àwọn khalaf àwọn rúwà olóyẹ kí mùsùlùmí máa hù àwọn àdá gbogboro àwọn eléyẹn níbo ló yẹ ká ti mú tó fi téèyàn bá ti wò pé tẹ̀yìn bùkátà kó máa lọ mú nǹkan tẹ̀ ní sẹ́ńtírì kò sí tá a bá lọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ náà ju tí ò gbádùn lọ ọ̀rọ̀ tí ò dá lọ. المقدر الأول الذي انضم مع المقدر الثاني هنا القرآن ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé tó lẹ́pọ̀ mara wọn ni àwọn àfá máa tó méjèèjì ní masdarai ìtàlápì méjèèjì a máa jẹ́ ìpìlẹ̀ ńlá méjì kan táwa mùsùlùmí bùkátà sí láwùjọ wa láti píkì ọ̀rọ̀ ẹ̀sìn wa tó bá ń fẹ́ dàbí ìgbà tó ń fẹ́ wọ́ tí mọ́sálà kan dáwùjọ sí rẹ̀ gbé pọ̀ ẹ má dára yín láàmú ọlọ́ni yàyọ̀lẹ̀dínà àmọ̀nù أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله الله المفهم لبقوده التلاشى والله التلاشى والشيء التلاشى والوري tí a lè rúlà tó àti àwọn àfá àkúrò ní ilé ẹ̀ náà tàbátí ó sọ̀rọ̀ nípa àwọn olórí kakọ́kọ́ fà àwọn olórí kátó máa sọ kọ̀ọ̀kọ́ bí àwọn olórí ìjọba àwọn olórí community kankan pé ẹjẹ́ ká lè wọn mọ́ tán bá ti pa láti ẹni tí ó dá ká má dàlúrú ìgbàtọ́lọ̀ wá sọ̀rọ̀ débélé wà ní fún ìsànà záàtò fi ṣe ìn tó bá ń ti fẹ́ ń ṣe àríyànjiyàn lórí àlámọ̀rí kan tẹ́ ń fa nǹkan mọ́ra ń lọ́wọ́ ila Allahi wa rasul ń tẹ́ ń fa yẹn ẹ̀dá ìṣù yẹn padà ọ̀rọ̀ ìyapa tó ìyapa ẹni tó wà láàrin yẹn ẹ̀dá padà sínú al-Qur'an ila Allahi ila kitabillah ẹ̀dá padà sínú al-Qur'an ẹ̀lọ wọ́n bẹ̀ ìjọba ti bá bẹ̀ ní final say wa rasul ila sunnatihi ẹ padà sínú hadith anábìsára ẹ̀sìn lọ wọ́n bẹ̀ ìjọba ti bá bẹ̀ ní final say tó bá yẹ pé bá ṣe ń ṣe náà rí àmà ní pọ́blẹ̀mù ìgbàtọ́lọ̀ wá ń ṣe léyìn kò wá ní wa ilá ulil amri minkum kò dárúkọ ulil amri máa bẹ̀yàn ẹfún àmọ́ pé ṣéèkù mi sọ mùdírù mi sọ ustaz mi sọ ìmáàmù mi sọ ọ̀rọ̀ àwọn èèyàn kan lónìí àṣírí wá tú wípé àṣírí àwọn èèyàn kan wà tí wọ́n fẹ́ràn àwọn ẹ̀dẹ́yàn kan láyé ju àwọn sàhábà lọ fa ìmọ́nù ka fi ìmọ́rọ̀ lónìí gbogbo wọ́n tó bá ti rí bẹ̀ ìmọ́ ní ẹgbọ́n ṣàárẹ̀ o gbogbo ẹni tó yẹ sí pé táwọn èèyàn bá bẹ̀rẹ̀ àtẹ́lù sàhábà kò ní bàẹ̀ nínú jẹ́ kò ní jí ẹ nínú ṣùgbọ́n tó bá fi lè bẹ̀rẹ̀ àtẹ́lù sáàdù ẹ àfá ẹ ìmáàmù ẹ mùdírù ẹ ṣéhù ẹ àbí bàbá àdíyẹ àbí wọ́n fúnra rẹ̀ òrẹ́lì láti ná láti kọ́ bẹ láti fi gbé ẹ̀yẹn lọ sí kọ́ọ̀tù láti fi gbé lẹ́jọ́ ìwọ́n yẹn sí defamation of character ṣùgbọ́n ò rí díbẹ̀ náà tẹ́lú àwọn sọ̀hábà sí defamation of deed ọmọ pé ìfà ìsìyà pẹ́rẹpẹrẹ lélẹ̀ ìfọmọlúwàbí ẹnìkan yá ni wọ́n rí ìwò mọ̀ pé ń tíkì yẹn kó bá pọ̀ gan ó wà fẹ́ jẹ̀sì ó wà fẹ́ tọmọlúwàbí àwọn ènìyàn ọlọ́ni gbogbo tó bá ti ń dàrú lọ́wọ́ yín àríyànjiyàn tó bá ti ń wáyé ẹnìkan sọ pé ọ̀rọ̀ tó sọ yìí wọlé ẹnìkan sọ pé ó wá ń di àríyànjiyàn ó ń di fanfa ẹ padà sínú al-Qur'an ẹ padà sínú hadith Ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ ni solution wà ń tẹ́ bá ti báńdẹ̀ lọ́lọ́rọ̀ láfihànra wa létí ń bà tí ṣọ̀rọ̀ bíbú sàábà ṣẹlẹ̀ láfihànra wa létí tọ́lọ́ máa sọ pé àwọn ẹni ìṣíwájú náà ẹni yìí ọgbà ní yọ́nú sí wọn radiyallahu anhum wa radu anhu ọ̀yẹ́ ọlọ́mà ní yọ́nú sí wọn tí àwọn pé kò yẹ kátún bọ́rọ̀ ní ìmọ̀ no more comment lẹ́yìn tí a bá ti gbọ́yìn ẹbá kan náà náà bí tún sọ̀rọ̀ tó pọ̀ nípa wọn ó jẹ́ káwọn pé lẹ́yìn náà tọba tún dé lẹ́yìn wọn ọgọ́rùn ọdún mi lẹ́yìn wọn tọba tún dé lẹ́yìn wọn after 300 years ní garanti ọdún tó kù ma anábì ló máa dìdì sí lẹ́yìn sallallahu alaihi wasallam ó máa sọ pé látẹ̀só bú àṣàbì ẹ final lùsùrí ẹkó jẹ́ fẹni tó bá létí inú tó mọ ọlọ́run tó bẹ̀sìn rẹ̀ tó níbi ta ti ń mú tàfihàn ju tó bá ṣẹlẹ̀ wọ́n ti pèrà wọn lọ́lọ́run fún àwọn ọmọ kéwú wọ́n ti pèrà wọn lọ́lọ́run fún àwọn olólùfẹ́ àwọn followers wọ́n sọ́wọ́n lámọ́lẹ̀ láti sọ jáde lẹ́nu ṣùgbọ́n tó gbéra wọn kalẹ̀ fẹ́ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé wọn wọ̀ náà nìyẹn gbogbo ibi tó ń bá ti ń lọ báyìí ní kẹsẹ̀ léhùn tó fi ní taari tó lérí jà gbígbà tó ń fẹ́ kan ọ̀yàn lẹ́sẹ̀ lórí kíní sọ̀sánà láìláàzín ogbólóhùn mọ̀rọ̀ ó dẹ̀ gbọ́ngbà tí àwọn ọ̀rọ̀ burúkú ń lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣà tọ́lọ ń pè lẹ́ṣà tí ò sẹ́ni kò sí ẹ́gbẹ́ẹ̀sì kankan tó prúfù pé ẹ̀ṣà láwá tá kù yìí sẹ́ni kan lè náwẹ́ tó pé ẹ̀ṣà lè ní ibi tí kíní ẹ ti lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn olórí wọn ń tábá ti rí lọ́dọ̀ àwọn ènìyàn náà lẹ̀sìn wọn kìí ṣe tó bá ti gbọ́ nínú al kìí ṣe tó bá ti gbọ́ nínú àdẹ́sà anábì sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ni lálẹ̀ lélẹ̀ anábì sọ̀rọ̀sọ̀rọ̀ ń jọkàn ń sọ fún Salman al-Farisi wípé àwọn Yehudi àtàwọn Nasara àwọn olórí wọn yẹn ni ìtọ́kọ̀rù àhàbárọ̀hùn wọ́rọ̀hùnbánàhùn min dunillah a kò rí bẹ̀rẹ̀ ìgbà táwọn wà ní àwọn òsìn wọn anábẹ̀ni jẹ́ ìṣàlàyé fún ẹ jẹ́ ìbèrè bèèrè ṣé nígbà yẹn tẹ́ wà ń bẹ̀ náà táwọn ènìyàn bá ń sọ fún yí kíkẹ́ ìṣìn kankan tí nǹkan ẹ̀dẹ̀ takotọ́lọ́gùn ṣe máa ṣe àbẹ́ ìṣe ọ̀nà pa tọ́bá ní kẹ máa ṣe kankan tó dẹ̀ jẹ́ pé nǹkan ẹnu tó dá ṣẹ́yìn máa ṣe nǹkan náà tó bẹ́ ẹ́ ọ̀bí àwọn rí anábì ní pọ̀ títíkà àyíbá dájú hùn ǹtà ń pè ní pẹ̀ ń sìn wọ́n nìyàn gbogbo ẹ̀yin tẹ́ ń tì fẹ́ ni gbogbo ẹni tó ń bẹnu àtẹ́dà ọ̀sọ̀hábà lónìí ẹ̀ ń sin àwọn olórí yẹn ni ọ̀ ẹ ti ń sìn wọ́n ọ̀ ẹ ti sọ wọ́n dọ́lọ́wọ́n ọba yín kékeré o torí pé ń tọ́lọ́wọ́n bá sàfin tó yíṣẹ́ rẹ bá sọ láàgbọ́dọ̀ yírí ẹ̀wò mọ́ ibi tàà tí ń mú sọ́ọ̀sì ẹ̀sìn wa nìyẹn kìí ṣe mọ́ríkàsì kankan láti mú ìpìlẹ̀ bá ṣe fẹ́ ṣẹ̀sìn wa iná alkùránì láti mú iná àdẹ́ta ọ̀nàbì láti mú gbogbo àtàdàwà láyé lónìí tàà jẹ́ àfá ẹ̀sìn tàà ń ṣe wá sí tàà ń darí ilé kéwú kò sẹ́nì kankan nínú wa tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run kò sí kọ́dà kò sẹ́nì kankan nínú wa tó lọ́lá tó tábì àyín á ń pèlè ká máa sọ̀rọ̀ àwọn sọ̀háàbà gbogbo àwọn afọ kéwú gbogbo àmọ̀rọ́kì kákàkiri ẹ jẹ́ ká dá àwọn wa padà sí ìpìlẹ̀ kí ló yẹ kí wọ́n mọ̀ kọ́dà tó fi káwà òbí tó fi káwà òbí mo ti sọ fún wa rí ní wípé lára ń tó bí problem sọ́pọ̀lọpọ̀ ẹbí lọ́rùn lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ òbí bàbá lọ àwọn ọmọ ẹwà fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ bí wọn wọ́n bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí wọn ṣùgbọ́n wọ́n fẹ́ràn ọlọ́run ọ̀fẹ́ràn òjíṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọ̀ṣẹ́ta àti tẹ̀lé tó jíṣẹ́ ṣùgbọ́n kọ́kọ́ jẹ́ kí àwọn ọmọ ẹ mọ̀ ta ló pàtàkì jù ta ló bàbàrà jù ta là ń fẹ́ràn jù ta là ń bẹ̀rù jù ta là ń tẹ̀láṣẹ jù tọmọ oníkàlùkù bá ti wa tí wọ́n kódà ká máa wà tí ò dá báyìí ọmọ wa máa tẹ̀lé wa lọ ní ọ ká máa wà tí ò dá ọmọ kí wa máa fọ́lù wa lọ ní ọ ó yára láti náà àwọn fọ́lù wa bẹ́ni náà bá fẹ́ ronúkúwàdà tẹ́lẹ̀ tó fẹ́ túbá gbogbo àwọn ẹni ṣó ọ̀gá wá ní ẹni bàbá wá ẹni wá ẹni mùdírù wá máa kó yànà wọ́n èdè ẹlẹ́yìn bójú oná ma wá rí ilé yẹn gbogbo àtọ́bọ́ ń sọ lórí ọ̀rọ̀ fún tó fẹ́ gbọ́tẹ́lẹ̀ tó fẹ́ súnra kì tó fẹ́ kó ọ̀rọ̀ jẹ́ a máa rí àní ẹni pé àwọn ọmọ mi ti ń fún ọdí sí ìjà ẹ̀ṣẹ̀ lẹ̀rẹ̀ ni níparí fún tòní òfẹ́bílẹ̀ náà ránṣẹ́ sí federal government of Nigeria kíjọba àpapọ̀ fúra ò kọ́lọ̀ ìjọba àpapọ̀ ẹfúra ò gbogbo ẹ̀yin tẹ́ bá jáṣojú ìjọba tẹ́ wà nílẹ̀ èèyàn wá ń bí ẹjíṣẹ́ fún ìjọba àpapọ̀ kí wọ́n fúra ò táwọn èèyàn kan bá ti bẹ̀rẹ̀ sí ṣègbélárugẹ fún ṣíà lórílẹ̀-èdè nàìjíríà wọ́n fẹ́ kógun wọ̀lú ni ọ̀ nínú ìṣesí ṣíà ní kí wọ́n má ni kí wọ́n ṣe sáà sí àtàkì gọ́ọ̀mẹ́ntì fókọ́sì wọn nìyẹn tọ́wá ti rí àwọn èèyàn ìtókù ni pé kí gọ́ọ̀nà máa lọ kò ní jọun lójú wá blọ́ọ̀kọ̀ náà ẹ̀ẹ́kàn rí pé kẹ́rẹkẹ́rẹ bóyá torí election 2027 tó tún bọ̀ lọ́nà lọ́ṣẹ́ tètè bẹ̀rẹ̀ sí warm up báyìí láti máa wo ẹjá wo nọ́mbà ẹjá wo population ẹ̀ta ti federal government ẹ̀fura ń tà ń gbóòrùn yìí ó ń jọ tí wọ́n kóra wọn lọ́pọ̀ ní ìfìta ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ kò jáde síta kéèyàn máa sọ pẹ̀lú confidence lórílẹ̀-èdè Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá yìí ní pàtàkì jùlọ ó túnmọ̀ àwọn ará bí pé wọ́n lè dìtẹ̀ gbàjọba wọ́n lè àtàkì gọ́ọ̀mẹ́ntì wọ́n lè kó sáàrin convoy president wọ́n lè dá wàhálà alẹ̀ kò sí nílẹ̀ sí wa tán gbé wà jù kò sí nílẹ̀ sí wa islam kọ́ ló sọ bẹ́ẹ̀ o ẹ má ẹ̀tẹ́bá fẹ́ gbégbésẹ̀ ẹ má gbégbésẹ̀ tó máa fẹ́ tàwa mùsùlùmí lápapọ̀ àwọn ará bí ẹni kẹ track àwọn ní kẹ mójútó àwọn ọ̀nà fẹ́ kóṣòro wa bá wa o kò sí tán ṣe nílẹ̀ sí wa o torí ẹ̀nà ṣe kọ́kọ́ ń bú àwọn olórí wa lókè lọ́hùn tọba ti bẹ́ náà tẹ́lá àwọn eléyẹn àwọn ẹ̀yìn táwọn ẹ̀yìn sọ tí wọ́n gbọ́lẹ̀ náà lẹ́bìí ni pé ẹ má dìtẹ̀ gbàjọba ẹ má já wàhálà alẹ́ ẹ má protest ẹ má ṣe wàhálà tọba ti wá kọ̀ndẹ́mù àwọn yẹn àwọn ajú òfin tí wọ́n tuntun gígé àwọn iṣẹ́ bá ṣe máa máa wòrán wo nàìjíríà níran rèé bóyá tí mo ń sọ ilé máa rẹ̀ ya pa wọ́n lẹ̀ kọ́ má lè rí ṣe dáadáa mọ́ ṣùgbọ́n lára bí wọ́n lọ nìyẹn kíjọba ti sì mọ́ àbí ọlọ́mọba kó jọ kó má jẹ́ kí àríwá wàhálà ní nàìjíríà kó túbọ̀ ṣàlékún àánú àti ìṣọ́ rẹ̀ léwa lórí kó fún ọlọ́kàn balẹ̀ kó fún ìsìláàmù lágbára jù báyìí lọ اللهم أمنا في أعصاننا وولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا وارفع مكسك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا ولا يخافك منا ولا يخشك ولا يرحمنا يا أرحم الراحمين وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا